Abagaku, Abagaku, Lauda Shaka, Lauda Shaka, Abagaku, Amaradiga, Abagaku, Yorùbá Nation náà. Ẹni kò lè jà láìláì ìjábọ̀kẹ̀. Yoruba nation now. Movement. Movement. Yoruba nation now. Biafra nation now. Yoruba nation now. Biafra nation now. Now retreat and surrender. Now retreat and fucking surrender. Yoruba nation. Yorùbá nation lórí three no surrender lórí three no surrender. nation Naija. Àmọ́rí ìtayí. Biafra nation Yoruba nation. Yoruba nation. Yoruba nation. No going back. No going back. No going back. No going back.

ilé ṣe yìí ẹ bọ́ báyìí. ẹ máa fò máa fò. Agbada kú! Agbada kú! gbẹ́gẹ̀ kú. ààrẹ jáwé. Oh, kú abẹ́gẹ́ kú abẹ́gẹ́ kú. Abẹ́gẹ́ kú. Gbẹ̀rù tó yìí yà. Abẹ́gẹ́ kú. Thank you. Bàdàgbà nìyẹn. Nàìjíríà ṣe scam. Nàìjíríà ṣe wọ́n. Bẹ́ẹ̀ ni àwọn ò fẹ́ wọn mọ́. Ọ̀gá ọlọ́pàá Fúlàní, ọ̀gá sọ́jà Fúlàní, ọ̀gá nẹ́fì Fúlàní pírẹsidẹ́ǹtì fúlàní ọ̀gá kọ́nẹ̀ fúlàní ọ̀gá lẹ́kì fúlàní àfẹ́ wọn máa ń bẹ́ẹ̀ wọn lórí irọ́ ni lórí irọ́ ẹgbẹ́ kan kú ẹgbẹ́ kan kú ẹgbẹ́ kan kú ìyá yìí ẹgbẹ́ kan kú. wò abọ́ra yìí. tí ilẹ̀ Yorùbá bá ń dùn wọn ní wẹ́rì ní kọ́kọ́ tó tù wá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún Deus. padà. Àṣẹ Nàìjíríà mọ́. Àṣẹ Nàìjíríà mọ́ sáré padà láyé sẹ́yìn. Lọ́nà Nàìjíríà, epo jẹ́ ilé ti yá. Àwọn tó ìlà lẹ́nu ọ̀sẹ̀ together. Lẹ́nu ọ̀sẹ̀ together. Wọ́n pa àwọn wọ́n kú ẹja wa, wọ́n sọ lọ́sọ̀ọ́ lórí wọn, wọ́n fi gbogbo rẹ̀. ṣẹlẹ̀ wa lọ́kàn. Bàbá ẹ̀. Gbogbo àwọn bàbá wa, àwọn kábíyèsí wa, ẹ jẹ́ kí afẹ́fẹ́ dúpẹ́ fún Ọlọ́run. A kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. A kí wọn. Àwọn ọ̀mà wọn rí. Ṣùgbọ́n wọ́n fi àyè gbà wá. Buhari sí ọmọ àlẹ́ kí ni ó ọmọ àlẹ́ o. ó ní àṣẹ bó ṣe wù wá nípínlẹ̀ Ọ̀ṣun. ṣùgbọ́n ká ṣe ní àlàáfíà àlàáfíà àlàáfíà torí pé ẹ̀tọ́ wa là ń béèrè. ọlọ́run gómìnà wa fún yẹn náà adúgbò kábíyèsí wa bàbá bàbá dáadáa bàbá òun lè lájú òun àwọn ọmọ òun mi kábíyèsí. nílẹ̀ Yorùbá látòrí bàbá wa ní Aláàfin ọ̀fọ̀ yọ aláàfin gbogbo ọba tí bá ti kábíyèsí gbogbo ọba ilẹ̀ Yorùbá. bàbá wa ìwà ní bá gbẹ bàbá wa kíkọ́yè àti bàbá wa ẹ̀yà ìjì alákùnrin àwọn bàbá dáadáa nù wọ́n dẹ̀ tó kíkẹ́kíkẹ́ lẹ́yìn wa òwe ká fún wa. lẹ́yìn náà a dúpẹ́ fún àwọn àlùfáà wa ṣàdúrà fún wa adúgbò fún àwọn pásítọ̀ káàkiri àti àwọn oníbílẹ̀ àwọn babaláwo tó jẹ́ bàbá wa ọlọ́run ní jẹ́kẹ́ parọ́ mọ́ wa lójú àwọn náà ní kúkú ní ọmọdé ilẹ̀ ìlérí ìyàtí ìjọ ọmọ yorùbá kò ẹgbẹ́ bàbá abọ́là wa kàwé tán àwọn oníṣẹ́ ṣe wọ́n ọ̀kadà wọ́n máa lọ sọ̀kadà tí ọ̀dọ̀ yẹ kọ́ rí bẹ́ẹ̀. àwọn tó bá jẹ́ obìnrin yóò kọ́ sọ́tọ́ lọ tó lápárí ìwé èyí tí ọ̀bá ní sọ́tọ́ lọ kọ́ yóò máa lọ sọ lọ́sọ́ tó yẹ kọ́ rí bẹ́ẹ̀. gbogbo agbára ti ń da nínú ta nínú ìlú fúlàní àtàwùsá ló ń lò ó gbogbo àwọn ọlọ́pàá wa bó ṣe wà yìí ó lè gba kámú nínú tiwọn ní òkú orí gbogbo ìwà yìí àgbọ̀dọ̀ bá wọn jà àwọn fúlàní ló ń gbà ń kó wa owó sà. Fúlàní ní ṣe é